ẹ kú dédé àsìkò yìí mo kí gbogbo ojú tó ń wò mí o mo kí ojú tẹ fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ náà ní títẹ fi ń gbọ́ mi kò kúkú nídìí láṣẹ Elédùmarè ẹ káàbọ̀ síkàn ní Bayo Black TV show ẹ ti màá lánàá kó tó dé ní wípé bí àlàáfíà bó ṣe máa ṣe jọba nílẹ̀ Yorùbá òun náà ni nǹkan tí àwa ń ṣiṣẹ́ tọ̀ bí ilẹ̀ Yorùbá bó ṣe máa ṣe wà nílẹ̀ olómìnira tí ó ní sí wàhálà tí ó ní sí jà tí ó ní sí gbọ́nmi sí omi òtó tí ó ní tí gbogbo nǹkan máa lọ ní rọrùn platform tí wá ń bì báyìí làwa tí yẹn encourage ìjọba pé kíjọba ṣe dáadáa platform tí wá ní Bayo Black TV show láti yẹn encourage ọba pẹ́yìn ọba ẹ̀ṣojú ṣe yín platform tí wá ní Bayo Black TV show láti yẹn encourage àwọn ọmọ onímọ́ tó pé ẹ má dá wàhálà lẹ̀ pàápàá jùlọ lásìkò tẹ bá fẹ́ yan olórí ẹ̀yin ẹ̀yin tẹ́ wá wà nípò iwájú ẹ̀yin aṣíwájú ẹ má fààyè káwọn ọmọlẹ́yìn yín kí wọ́n fa wàhálà mo mú fídíò kan wá fún yín lórí awuyewuye tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ NURTW Lagos State Chapter láàrin Mustapha Sego àti Alhaji Musiliu Ayinde Akinsanya tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Olúọmọ loyalist alhaji mc musiliu wọ́n ti jáde wọ́n ti sọ̀rọ̀ ẹ mọ̀ pàṣípò tọ́rọ̀ yẹn ń jà wọ́n ìwọ̀n táwọn kan ń jáde tí wọ́n sọ wípé ẹ mc báyìí mc báyìí mc báyìí mc kò tí wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀ kò bá gbùgbé sí mc olúọmọ tẹ́ẹ̀bà gbàgbé lásìkò gbà sí kínní ìṣẹ̀lẹ̀ kò sí sọ́pọ̀tà mc olúọmọ kankan tó sọ̀rọ̀ sọ́pọ̀tà mc olúọmọ support time tí olómọ ti wá sọ̀rọ̀ báyìí o ó ní ohun tó fà táwọn fi gbẹnu dákẹ́ ní pé ẹ wò ẹ máa gbọ́ gbogbo ẹ̀ látẹnu loyalist ẹ̀ tí olómọ kẹ́ ẹ tún wá gbọ́ mọ́mọ́ ẹ mọ̀ pọ́ngàn lọ́rọ̀rùn kì í dùn lẹ́nu tèmi ó yẹ kí n sọ fún yín ni àmọ́ tí n bá sọ kò lè dàbí ẹnu oníkan náà láti ń gbọ́kàn tá a bá ti wá wò tán èmi á ṣẹ̀ṣẹ̀ wá sọ. So, opinion tèmi ẹ ti mèmí lánàá kó tó dé mi pé ṣàkólà arúgbó ń bẹ́tọ́ máa yọta ṣáná fáṣáná àní èmi ò ní bá wọn balẹ̀ yorùbá jẹ́ o bálà àfíà sí jọba nílẹ̀ yorùbá òun ni èmi Bayo Black ni mo máa wà áfítà ó yá ẹ jẹ́ ká wo fídíò yẹn ẹ ṣe ẹ wò ó. aṣọ ọmọ náà wá ń lọ sí nìyẹn tó bá wá dán wọn máa wá ṣe inauguration fún àwọn state tí gbogbo wọn náà dẹ̀ ti jọ gbà bẹ́ẹ̀ tí ò dẹ̀ síjà mọ́ tí ò sí wàhálà mọ́ láàárín gbogbo wọn kọ́ ló ń bá wa bá èṣù yẹn wí délẹ̀ alibarika anabi muhammad kí wàá ní mẹ́sáàgì àmọ́ tí wọ́n bá fẹ́ gbà lájú wa mustapha sego ni wípé ẹ̀yin náà ti rí ojú ayé bó ṣe rí ẹ̀yin náà ti rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ alhaji Musiliudeen Ayinde ṣoore fún tí wọ́n padà wá febi sun oore tí wọ́n padà wá bá yín lẹ́yìn láti bàlájì mùsílù dénìgẹ̀ mo fẹ́ kẹ́ lọ mọ̀ wípé pàṣán tá a fi nà yálé ó wà pàṣán tá a fi nà yálé ni wọ́n tọ́jú ẹ̀ sókè fún ìyàwó náà ni. alájì mùsílù alájì wa Mustapha Sego ẹ̀yin gan mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wá bá yín lẹ́nìí ipe kí ẹ gbógun ti ọ̀gá yín alájì mùsílù dínà ìdè ẹ̀yin náà mọ̀ pé wọn ò nífẹ̀ẹ́ yín dénú wàláì mọ̀ pé wọ́n nífẹ̀ẹ́ yín dénú ẹ mọ̀ wípé wọ́n kàn fẹ́ kí gbogbo nǹkan dàrú ẹ dẹ̀ mọ̀ wípé àwọn tí wọ́n wá bá yín yìí náà ẹ mọ̀ wípé ìjọba yín lẹ́kọ̀ọ́ tí ẹ bá ṣọ́ra àwọn náà ni wọ́n ní jẹ́ ẹ rí ṣe àmọ̀ràn ni mò ń gbà yìí o mo wá fẹ́ kẹ́ ẹ fura kẹ́ ẹ lọ mọ̀ wípé ikú tó pa ládìyẹ bí ò ṣe ní pẹ̀lẹ́ wúrẹ́ yín ṣe wọn pé wọ́n gbìyànjú kí Alhaji Musiliudeen Ayinde ṣubú ni ṣùgbọ́n lọ́hùn ò gbà fún wọn kàkà bẹ́ẹ̀ yẹ̀yẹ́ yẹn tó fẹ́ ṣe fún Alhaji Musiliudeen Ayinde ó padà di ayẹyẹ ó padà di ayẹyẹ ṣùgbọ́n fẹ́kẹ́yìn náà lọ mọ̀ wípé irú àwọn èèyàn tó ń ṣe irú eléyìí fún Alhaji Musiliudeen Ayinde Akínsànyà gẹ́gẹ́ gbogbo wa ṣe mọ Alhaji Ayinde Akínsànyà pé náwó náwó ni ọlọ́ọ̀rẹ́ ni aláàánú ni gbajúmọ̀ ni n tó lè mú wọn ṣe irú eléyìí fún Àyìndé Akínsànyà ẹ dákun Alhaji Mustapha Sego ẹ lọ máa múra ẹ palẹ̀mọ́ pé ọ̀pọ̀lọpọ̀ irú wọn bẹ́ẹ̀ náà sàyáàtì ìgbà ń bọ̀ tó ń padà bọ̀ wá ṣe irú ẹ̀ fún yín mo kàn fẹ́ kẹ́ fura ni ṣé wàá rí ẹlẹ́ẹ̀kejì tí mo wá fẹ́ pè yín sáà kíyèsí ẹ̀ ọlọ́run ti bá yín paná ohun tó ń bẹ láàrin ẹ̀yin àti aláàjì wa Musiludeen Àyìndé Akínsànyà àti aláàjì wa Ikudeleti Sulaiman Ikudeleti sọ́ọ̀lì Sulaiman ni mo Sulaiman Ikudeleti ọlọ́run ti bá wa paná ẹ̀ láàrin yín kódà aláàjì Sulaiman Ikudeleti ti padà lọ kí aláàjì Mustapha Sego àwọn àtàlájì MC olú ọmọ gbogbo wọn jọ wà lábùjá ń jẹta ni ìjọba ti parí ẹ̀ wọ́n ti jọ dọ̀rẹ́ ṣé wàá nìkan tí mo wá fẹ́ sọ fún yín ni pé àwọn kan wà pé àríjẹ níbi màdàrú ni wọ́n àwọn ń fẹ́ lọ àwọn ń bẹ́ kí nǹkan dàrú káwọn lè máa fi blọ́ọ̀gì káwọn lè máa fi rí owó mo wá fẹ́ pè ń sàkéèjì àkéèsí àwọn péèjì kan tẹ́ pé Saheed Shittu ló wà lábẹ́ péèjì yẹn ohun kékeré gbogbo bí nǹkan ṣe máa máa dàrú ni Saheed Shittu máa ń wá torí kò sí nǹkan míì tóun ṣe láyé ẹ̀ tó fi ń survive ju kó ṣe blogging lọ mo wá fẹ́ jẹ́ kẹ́ lọ́mọ kí ni kò dájú pé bó ṣe báyé bọ̀dá wa jẹ́ nìbàdàn tó fi dèrò ẹ̀yìn odi léni àdánwò bẹ́ẹ̀ ò ní kànyàn Alhaji Mustapha Sego àdánwò bẹ́ẹ̀ ò ní kàn yìí kò ní kan gbogbo àwa tá a nífẹ̀ẹ́ yín tọkàntọkàn torí pé ẹni tó nífẹ̀ẹ́ yín làwa náà wà jẹ́ pé ìjọ́ tí wàhálà yìí fẹ́ ṣẹlẹ̀ ẹ̀ àmọ́ ń ta lè ṣe bí mo ṣe jẹ́ pé alhaji mc olú ọmọ ni mo bá ṣe tó tí nǹkan kan ò dé mi àtàlájì mustapha pọ̀ rí nǹkan kan ò dà wá pọ̀ rí kan kí bí àjà o ṣùgbọ́n alhaji olú ọmọ mo bá ṣe ṣùgbọ́n torí pé mo rí pé inú àwọn olólùfẹ́ alhaji mustapha ìkan náà ní ìjọ́ tí wàhálà yìí ṣẹlẹ̀ apá agbára kún wa ọwọ́ wa bọ́ àmọ́ ń ta lè ṣe lórí ọ̀rọ̀ yẹn torí ìfẹ́ tó ń bẹ láàrin yìí ṣé wá nìkan tí wọ́n fẹ́ pè ń ṣàkíyèsí Alhaji Mustapha Sego ni pé mo wá fẹ́ fi àwọn kinní kan wọ̀nyí ẹ ẹ́ di wípé mo sọ nínú first video mi pé mu Musiliudeen Ayinde Akínsànyà yàtọ̀ sí pé àwa ò fẹ́ dá sọ̀rọ̀ àárín yín anáwó ò fẹ́ dá sí ṣe pé èmi ò páàkì mi ò róòdù ṣe mọ̀ kí lẹ́gẹ̀sì òun páàkì òun róòdù òun national ẹ dẹ̀ mọ̀ pé lẹ́gẹ̀sì èmi àti lẹ́gẹ̀sì five and six lèmi àti legacy five and six lèmi àti legacy àjọ wà nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí kódà àjọ wà ní ibi tí mo wà yìí legacy wà ń bẹ ibi tí mo ti ṣe fídíò yìí legacy ó wà pẹ̀lú mi wàláì ẹ rí i pé bọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ tó kò sẹ́ni tó sọ̀rọ̀ nínú wa kò dẹ̀ sí ohun tó fà tá a fi sọ̀rọ̀ kọjá wípé ihun tí a mọ̀ kó máa parí níjà yìí number one number two alhaji musiludeen ayinde akínsànyà tó pa anybody láṣẹ tó tún súnmọ́ àwọn pé kẹ́nikẹ́ni má ṣe fídíò kó má sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí èwo wá ní àwọn gbọ̀rọ̀ mi dẹlẹ́rù àwọn ajínigbó tó fẹ́ di ọkọ ẹni ẹ wá wo bí saheed ṣètò bó ṣe ń blog bó ṣe ń blog alhaji musiludeen ayinde akínsànyà blog lélẹ́yìí ó lè kí n ṣe ọ̀rọ̀ o it's a blogging mo wá fẹ́ bẹ̀yìn torí tọ́ lọ́hùn ẹ tètè jẹ́ ẹ tètè kíní lọ o tí kìí bá pẹ́ Sunday Igboho dì lọ́wọ́ mú nígbà Sunday Igboho jáde tó ń lọ sí France bóyá ìbẹ̀rẹ̀ sí lọ blog bóyá ìbẹ̀rẹ̀ sí ń lọ fẹ́ máa blọ́ọ̀gì Sunday tó bá fi Sunday Igboho blọ́ọ̀gì Alhaji Musiliu Deen àtàwa náà nìyẹn kó tó di wípé nígbà tí àwa gan ṣe yẹn low testing lásán kọ́ ló bá mi ṣe dáadáa fún bọ́dà mi ẹ̀yìn wisdom ó tètè ya pè ní pé wo bí aláyé fi bọ̀dọ̀ òun lọ́rùn sílẹ̀ ló ṣe fi wọn lọ́rùn sílẹ̀ alájì musiliu alájì eh, sego ẹ má kó fi yín kọ́ bọ́ọ̀dì ẹ wo nǹkan tó ń ṣe fún àyìndé akínsànyà ẹ wo nǹkan tó ń ṣe fún àyìndé akínsànyà ẹ wo nǹkan tó ń ṣe fún wọn ẹ nǹkan tó ń ṣe fún wọn òun ló ní péèjì yìí o òun ló ní o gbogbo péèjì òun ló ní o òun ló gbogbo péèjì yìí o òun ló ní o òun ẹ jẹ́ máa gbé wálé ẹ̀kan kan ẹ wo bó ṣe ń blog this one is a blogging ẹ wo bó ṣe ń blog Àyìndé Akínsànyà this one is a blogging ó ń blog wọn ni ẹ wo bó ṣe ń blog Àyìndé Akínsànyà ẹlẹ́yin tẹjọ jẹ́ ọ̀rẹ́ tọ́lọ́hún dẹ̀ ní yá láéláé ó ní fídíò ó ní fídíò ṣòye yín ṣùgbọ́n mi ò ní play fídíò ẹ̀ mo kàn fẹ́ pè yín ni mo fẹ́ pè yín sáàkíyèsí ni àyìn alájíwa musiri alájíwa mustapha sego àwa àti yín a lè jà tó dẹ̀yìn àtọ́gá wa ò jà èmi gan sì máa rí yín kí tó kó nàìjíríà mo sì ń bọ̀ wá congratulate yín mo sì ń bọ̀ wá congratulate yín pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run tó yé yín mo sì bọ̀ wá kí yín ṣùgbọ́n ẹ kìlọ̀ fún ọjọ́ tó bẹ̀rẹ̀ ilé náà pẹ̀lú Alhaji wa Abdulaziz Kúnlé Poli Alhaji Abdulaziz Kúnlé Poli tètè ya pé ni pé wọ́n bí wọ́n bí má dà sọ̀rọ̀ má dà sọ̀rọ̀ má sọ̀rọ̀ má dà sọ̀rọ̀ mi o ló fi tẹ́ níbẹ̀ yẹn sọ̀rọ̀ Alhaji wa Mustapha Sego ẹ tètè pé ẹ kìlọ̀ fún pé kó má dà sọ̀rọ̀ yín gbogbo ẹni tí ò bá ti bá yín ṣọ̀rẹ́ lánàá kíjà tó dé láàrin àtàlájì Musiliu Deen Àyìndé Akínsáré tọ́lá tó bá padà wàá mú yín lọ́rẹ̀ lẹ́ni ẹ lọ́mọ pé irọ́ ló ń pa kò ń ṣọ̀rẹ́ yín Haji Mustapha Sego irọ́ ló ń pa kò ń ṣọ̀rẹ́ yín gbogbo irú wọn tó padà wàá mú yín lọ́rẹ̀ lẹ́ni tí wọn ọ̀dẹ̀ ń ṣọ̀rẹ́ yín lánàá ẹ gbàgbọ́ ọ̀rẹ́ kọ́ ni irú wọn gbogbo ọ̀rẹ́ tá bá pàdé lórí ìrìn tí ò ń ṣọ̀rẹ́ ìpínlẹ̀ kò ń ṣọ̀rẹ́ tó máa bá ní kalẹ̀ ọ̀rẹ́ tó dùn jù tó lè bá ní kalẹ̀ òun lọ̀rẹ́ tẹ́jọ́ bẹ̀rẹ̀ kékeré ńjọ́ tẹ̀ tí mọ tẹ́jọ́ máa dà láyé yín àwọn tó ń pè lọ́rẹ̀ẹ́ nìyẹn so that mẹ́sẹ̀gì mi fún Alhaji wa Mustapha Sego ni wípé ipò tẹ́ ń lọ ọlọ́run á mú yín débẹ̀ èyí tí Alhaji Musiliudeen Ayinde Akínsọ́lá náà ń lọ ní federal bí gọ́vnà yìí sọ fún yín pé kẹjọ fọwọ́sowọ́pọ̀ ẹjọ fọwọ́sowọ́pọ̀ kọ́ọ̀n náà débẹ̀ ṣùgbọ́n ẹ lọ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ̀ ń rí tán wá padà wá sọ yín dọ̀rẹ́ òjijì lé ni wọn nífẹ̀ẹ́ yín o wàláì ó tó wà ń bẹ nìyẹn kò jù bẹ́ẹ̀ lọ lórí ọ̀rọ̀ yẹn salamu alaykum wa rahmatulahi ẹ káàbọ̀ padà sí kànnì Bayo Black TV show Bayo Black náà ní orúkọ tèmi mo kí gbogbo tó wò mí tó bá jẹ́ pé ìṣe ìwò mi fún ìgbà àkọ́kọ́ ni ẹ má gbàgbé láti bá mi buwọ́lù subscribe kẹ́ subscribe sí kànnì yìí tó bá dẹ̀dẹ̀ gbẹ̀yìn ti subscribe tẹ́lẹ̀ ẹ padà tó wá wò mí ni ẹ mú kí n pé ẹ ṣe púpọ̀ ní agbára ọlọ́run bẹ́ẹ̀ lèdè máa rìn iṣẹ́ yìí kò ní dojú ìjà kọ yín o ibi tí ẹ ti gbé ń rí owó tí ẹ fi ra dátà ní agbára ọlọ́run bẹ́ẹ̀ lèdè máa rìn àgbà náà ní wọ́bẹ̀ o. lórí ọ̀rọ̀ kálàfíà jọba nílẹ̀ yorùbá yìí òun náà lè ní wà fúta ẹ ti mèmí Bayo Black torí pé kí ni ọ̀rọ̀ àwọn onímọ́tò ṣe fi ojú yẹpẹrẹ wo because àwọn ọ̀gá wọn they are multi fucking millionaire ni wọ́n so ipò tí owó tí mílíọ̀nù mílíọ̀nù wà ń bẹ̀ ẹ mọ̀ pé if care is not taken kò sí kan tẹ́lòmí ò lè ṣe láti fi rí owó torí ẹ̀ torí ẹ̀ làwà sí encourage àwọn union pé ẹ má bára yín jà ẹ rọra fi egun òtòlò kẹ́ ẹ fi tó ni ẹ rọra ṣe kí ni ẹ rọra fi egun ètò lò kẹ́ ẹ fi tó ẹ yanjú ẹ̀ nítùbí nùbí ẹ má ṣe lọ́rọ̀ pé à ń yọ àdá à ń yọ ọ̀bọ̀n à ń yọ àké à ń ẹ má ṣe ní ṣe ẹ má ṣe ní tànà alihamdulilayi ọpẹ́ pàtàkì fún lọ́wọ́ ìjọba Lagos State torí ìjọba Lagos State ló polè wájà mo dẹ̀ dúpẹ́ péjọba èkó lábẹ́ gọ́vnà babájídé sanwó-olú àwọn náà wọn ò fẹ́ wàhálà commissioner of transportation wọn ò fẹ́ já wọn ò fẹ́ wàhálà wọ́n tètè ṣe kí ni wọ́n tètè bá wọn yanjú ẹ̀nì tùbí nùbí káwọn ọmọ ẹ̀yìn kọ́ tó bá nǹkan tí kọ́ tó bá nǹkan tó da jẹ́ kọ́ tó bàjẹ́ ọ́ tètè yanjú ẹ̀ loyalist MC Olúọmọ ti wá jáde ọ́ ti sọ̀rọ̀ ẹgbọ́n kan tí loyalist MC Olúọmọ sọ so àti amọ̀wọ̀n tó gba tàfàṣégò you know me èmi ò kódà kí mc olùọmọ pè mí kó fẹ́ fún mi ní gáràjì mi ò lè gbà á mi ò lè ṣe because kò kí n ṣe ìlànà tèmi so kí kí Mustapha Sego Ajagungbade one kí wọ́n pè mí Bayo Black báwo ni ó yàwó náà wá jẹ ṣáàmánù kíní mi ò lè jẹ ṣáàmánù gáràjì mi ì lè ṣe é kò kì í ṣe ìlànà tè mi ò gbọ́ àwọn tí wọ́n ń ṣe o àmọ́ mi ò lè ṣe ẹ má òkè bóyá mò ń ṣe program láti fi seek attention anybody I don't fucking care ẹ kálá àfẹ́ àjọba nílẹ̀ Yorùbá lẹ́mi wà fúta ẹ̀yin tó bá ṣe dáadáa màá support ẹ̀ ẹ̀yin tó bá ṣe control that I will call you out yes màá pè é pé nǹkan tó ń ṣe yẹn màá pè é pé kinní yìí ò dáa ọmọlẹ́yìn Alhaji Musiliu Ayinde Akínsọ́yà MC Olúọmọ mo ti play kan tó sọ gbogbo iná ní agbọ́n kan tí wọ́n rí nípa nígbùgbà tí ọ̀rọ̀ yẹn ń gbóná láàrin Alhaji Mustapha Ajagungbade Ajagungbade Sego àti Alhaji Akínsọ́yà MC Olúọmọ tí ọ̀rọ̀ yẹn tó ń gbóná láàrin wọn tí ẹ mọ̀ power ẹ mọ̀ mo sọ kankan nínú previous video mi tí mo ṣe nípa NRFW tí mo pè ní NRFW update mo sọ wípé. Hey, agbára wọn kì í gbágbára fún yàn máa ń já agbára gbà ni o àmọ́ ìwọ tó wá fẹ́ já agbára gbà ìwọ tó fẹ́ gba agbára lọ́wọ́ alágbára áwù kò gba gidi o ọpọlọ ni o aláàjì Musili Àyìndé Akínsọ́yà inú mi dùn fún kan tí loyalist yìí tí wọ́n sọ wọ́n ní àsìkò gbà kí ni ẹ ń gbóná pé wẹ́ àwọn ọmọ ó nọ́mà tó wí pé kí ni èèyàn fẹ́ lórí lórí pé àyà ń lọ sí lórí pé o wà nípò kan èèyàn kan fẹ́ lọ síbẹ̀ ó nọ́mà kí ìtàkùrọ̀sọ kó wáyé àmọ́ kò yẹ kó fàjà. àwọn wá sọ wípé bí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jáde tí wọ́n wá sọ̀rọ̀ against MC Olúọmọ láti ṣáìdì Mustapha Sego wọ́n ní Mustapha Sego wọ́n ní ẹ má rí àwọn ẹni yẹn bẹ́ẹ̀ ni pé wọ́n nífẹ̀ẹ́ yín o wọ́n ní kẹ́ má rí àwọn ẹni yẹn bẹ́ẹ̀ ni pé wọ́n nífẹ̀ẹ́ yín ẹ̀yin ara yín lẹ́jọ́ ọmọ ara yín lẹ́jọ́ ọmọ àwọn tí wọ́n jáde tó ń sọ̀rọ̀ tó lè mọ kíní kan kíní kan ṣẹlẹ̀ ó ṣe kíní kan lórí kíní kan làwọn ti ṣe kíní kan lórí igbá kan bí ilẹ̀ ayé ṣe rí náà nìyẹn èèyàn kan ò lè tẹ́ gbogbo wa lọ́rùn èèyàn kan ò lè tẹ́ gbogbo ayé lọ́rùn it's not possible èèyàn àdáńbì kan á kù díẹ̀ káàtó síbì kan ni kọ́lọ́mọ́dé ká kù síbi tí ò dáa àdúrà yẹn ni ká máa gbà aláàjì tàfàṣégò àmọ̀ràn tí ọmọ mc wá gbàyìn ọ́nàsìkò gbàyìn páwọn ò bá yín jà o wípé kódà ohun tó jẹ́ kí n wá fọ́ fún mc olú ọmọ kí n wá fọ́ fún mc olú ọmọ rè nínú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lọ ní pé aláyé ìwá sọ wípé mc olú ọmọ ló pe gbogbo àwọn táwọn jẹ́ loyalist mc olú ọmọ táwọn máa ń sọ̀rọ̀ láìpẹ́ anybody inú yóò gbọ́dọ̀ gbọ́dọ̀ bá kò gbọ́dọ̀ bú ẹnikẹ́ni fún mi o ẹ má attack anybody ẹ má bú anybody tó túmọ̀ sí pé ọ̀gá liam ni ọ̀gá má máa jẹ́ ní ọjọ́kọ́jọ́ because báwọn kan ṣe gbé lórúkọ sego tí wọ́n ń ba MC Olúọmọ lórúkọ jẹ́ táwọn kan náà bá lọ gbé lórúkọ MC Olúọmọ tí wọ́n ń ba sego náà lórúkọ jẹ́ ẹ mọ̀ pé nǹkan máa bàjẹ́ lọ bàjẹ́ lọ bàjẹ́ lọ nìyẹn tá a bá dẹ̀ ń ṣe báyìí báwo ni àlàáfíà sì fẹ́ jọba ní ilẹ̀ yorùbá ẹ̀yin ènìyàn mi báwo làlàáfíà ṣe fẹ́ jọba ní ilẹ̀ yorùbá ẹ̀yin onímọ́tò mo sọ fún yín pé ọlọ́run ti gbógun fọ́lẹ̀ yín ẹ lo ipò yẹn ẹ lò dáadáa ẹ lo ipò tẹ́wàá yẹn lò dáadáa ni o ẹ má fi ipò yẹn dá wàhálà lẹ̀ sáàrin ìlú ẹ sọpọ́tì ìjọba láti ṣe dáadáa tí ìjọba bá ń wọ̀nyí níṣẹ́ burúkú ẹ má jẹ́ ẹ sọpọ́tì ìjọba tó ń ṣe dáadáa sílùú ni torí pé kí ni ìrọ̀rùn di òun ni ìrọ̀rùn ẹyẹ ìrọ̀rùn gi ni kí ni ìrọ̀rùn gi ni ìrọ̀rùn ẹyẹ igi súnmọ́ gìkẹ̀ ló fàyè fún wọn bọ láti fò ẹ̀yin lẹ súnmọ́ jọba jù ẹ̀yin lè lè bájọba sùn tọrọ ẹ̀yin níjọba ń tọ́jú jù ẹ má wà fayọ̀ ẹ má fi fọ́ ẹ má fayọ̀ fọ́ o àfẹ́ wàhálà nílẹ̀ Yorùbá olóyè májàsọ̀lá adéyẹmọ ìgbòho ṣá bàbá mú kí yín o respect to you bàbá bàbá gbìyànjú lórí pé kíkí ni kálàáfíà ìjọba nílẹ̀ Yorùbá lórí kílẹ̀ Yorùbá wà nílẹ̀ olómìnira àmọ́ látàrí pé àwọn kan sì ń rí jẹ lábẹ́ ìjọba àtòrí ẹ̀ àwọn kan wò nǹkan táwọn ń jẹ lọ́dọ̀ ìjọba wọ́n fi ti gbogbo ọmọ Yorùbá sínú sínú wàhálà ẹni tí ò yẹ ní pòlọ̀ gbé pòfù ẹni tí ò yẹ ládé lọ́gbádé fún ẹni tí ò yẹ ní baálẹ̀ lọ́ jẹ baálẹ̀ ẹ wá ní kí ìlú rojú kó ráyè báwo lè ṣe fẹ́ rojú fẹ́ ráyè ká wá gbà ibi tá bàdé yìí ẹ wá jẹ́ kájọ wájọ fẹwọ́sowọ́pọ̀ pé lórí way out ẹ yẹ kájọ sọ̀rọ̀ lórí way out kí lọ́nà àbáyọ kí lọ́nà àbáyọ báwo ni ilẹ̀ yorùbá ṣe fẹ́ da aláàjì àyìndé musiliu akínsọ́yà ó dọwọ́ yín o aláàjì tàfàṣẹ́gù ó dọwọ́ yín o ẹ yẹ ká ràn ìjọba lọ́wọ́ láti gbógun ti ìwà burúkú láàrin láti gbógun ti ìwà jàǹdùkú láti gbógun ti ìwà tọ́ọ̀kì kájẹ́tù ẹ̀jẹ̀ tó bá wà encourage àwọn ìjọba Mr. President Come and see me ẹni tó gé tí ẹ̀ Mr. President President Bola Ahmed Tinubu don't do like say earpiece méje létí kan kò gbọ́n kankan petrol must not go to one two o kò gbọ́dọ̀ lọ sí one two o ẹ̀yin onímọ́tò tí petrol bá lọ sí one two people no go come comot o ẹ̀yin ìjọba ẹ bá wa lórí ọ̀rọ̀ subsidy yìí ẹ bá wa nǹkan ṣe sí o it's getting too much o this thing is getting too much six forty six thirty five six fifty bọ́sẹ̀ ń ta petrol nìyẹn per litre per litre nnpc nìkan ló ń ta five eighty àwọn nnpc dẹ̀ nìyí èmi ò lè sọ àwọn other state but ní state tèmi on and off náà ṣe tó bá tiẹ̀ ṣiṣẹ́ gan ẹ̀lẹ́gẹ̀ kó ra bẹ́ẹ̀ torí ti pọ̀ jù àwọn owó ìsúdẹ ni wọ́n dẹ̀ ń dáná ojú ìṣáájú lọ́túrí ta lórí owó wa a dẹ̀ sọ pé àwa àwa la tún ṣiṣẹ́ owó wa a máa tún sọ́fà kálọ́ tó rí epo yẹn government please find try and do something on this mo kí gbogbo yín tó wù mí ní àtàárọ̀ you are all welcome back to BioBlack TV show in case you are watching me for the first time please don't forget to subscribe to my YouTube channel. And if you are a returning subscriber, thanks for watching. May God mighty continue to bless you. My name is Bob Black once again. thank you.